accident ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ntòfi bọ́ra gan náà tẹ́lẹ̀ mẹ́nu kú ọ̀la ni gbogbo ẹ̀ ti túká nígbà tí accident ṣẹlẹ̀ tán mùsíbà àbọ̀ ó lè má ba lọ kó yè ṣùgbọ́n tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àwọn àti san yẹlẹ yẹlẹ wal hurru hurrun walaw massahu durr ọmọ abiyì ni ọmọ jẹ ìbáwá nínú ìnura bó ṣe kí mùsùlùmí ọjẹ nù so kó kí kó múra ní mímúra tó jẹ pé tí nǹkan bá tiẹ̀ ṣe lè ní karangida àti jẹ́ kí nǹkan àwòrán òun hàn níta kò kò ní ṣẹlẹ̀ sí ọmọ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ gbogbo eléyìí náà bí ọ̀rọ̀ pé ṣé a lè ṣóbìnrin wa lè drive náà ni ó lè drive. lókun ìgbà tí márùn bá ti wà mẹ tí táyà bá fọ́ tó ní ọmọ yọ táyà ní ọmọ gèjì ẹ náà ti kí gbogbo àwọn ilé náà níbẹ̀ ńbẹ ṣùgbọ́n tí márùn bá wà mẹ pẹ̀lú a lè pe fọganáìzà ni a lè pe kínní ni a lè sáré sísan sáré sísan yáni obìnrin ó wíìkì wíwíkì rẹ̀ ń kìí ṣe wípé láti fi yẹpẹrẹ rẹ̀ láti fi jẹ́ pé kó ń fún tọ́ba yé bóńtùbọ̀n kò ní jára rẹ̀ so tọ̀pọ̀ tó wáyé pé bá ń ṣe rí gan àpọ́nlé wọn ni kí wọ́n rí bẹ́ẹ̀ kí n tọ́lọ́wọ́n bá dá wọn fún òbí lè ṣe é ṣe kí ṣe pé láti fi yẹpẹrẹ wọn lá tóbìnrin bá mọ eléyìí yàní òfin ọlọ́run ọba lérí rẹ̀ yóò máa gbà pẹ̀lú àpọ́nlé àti ìyẹ̀tọ́rọ́mọ yìí kò sẹ́ni tó fẹ́ràn òbí ọlọ́run ọba ìbákùnrin ọ̀sán ẹ̀sà wọ́n ní ṣe kìí ṣe kìí ṣe maharamu rẹ̀ ó dẹ̀ gbé kó mọ́ náà sùn yẹn wa. ìbákùnrin ọ̀sán ẹ̀sà wọ́n ní ṣe àwọn ìlọ́ra ọjà níbi èkó àbúṣòwì ọ ṣé àwọn lè gba ṣọ́ọ̀bù sínú ọjà láti máa tajà àwọn obìnrin ló bẹ̀rẹ̀. tí fìtínà ọba ní ṣẹlẹ̀ tí ọba ti rí ní fìtínà látara pàǹnájà ká má nà nǹkan mi mọ́ bọ́tí mi mọ̀ bí ẹ̀ ṣe fẹ́ ṣe ní tòkùnbọ̀ àti dòsùnmù torí àwọn ọkùnrin gan àbí balógun nínú àwọn ọmọọ̀sán wọn tó fẹ́ bímọ jẹ́ ká lọ ra nǹkan ọmọ òkú wa padà tàwáàfù gan bí yàrá rí bí ẹ ṣe ń pò ń gbà mí. tèmi hm? gáà èèyàn sọ pé ah, ìyàwó tèmi o wọn ò gbé lórí hashabu torí pé bọ́ọ̀lù ti fẹ́ ṣe thirty minutes péré lálọ́ gbogbo ní ròyìn látara pé kí ni ó sì ṣe báyìí ó sì ṣe báyìí fàyà gba obìnrin olóbìnrin ó sì ṣe báyìí ó sì ṣe báyìí mo wá wọ ọkàn ọmọ ẹgbẹ́ ibẹ̀ lòún ti ti ń ṣe jíjẹ bí mo ní bóòlù ṣe mo <clears throat> ní ìmánì rẹ gbọ́dọ̀ lékeleke ní ọjọ́ bọ́ọ̀lù ṣe ṣe olóhùn ti ń múra àti kó nu ọjà náà ni wọ́n ah, tètè kó níbi ilé ìlú sọ ah, síbẹ̀ yẹn wa obìnrin wo lọ bọ́ ọbẹ̀ tí ó dìdàkudà ọkùnrin wo ló lọ nínú àwọn ọkùnrin haram. but environment tí wọ́n fi ń ṣe kátàkárà yìí kìí ṣe environment ọmọlúwàbí ara ọ lèyìn ọ̀wá lè gbé àwọ̀ rẹ̀ síbẹ̀ yóò ti di dàkúdàkú tó dé ara so Islam fẹ́ kọ́kọ́ gan ní rírà kóbìnrin gan ọmọ kọ̀tọ́ eléyìí ọ̀yẹ́ ní èyí ni wọ́n máa fi jẹ́ kí ní wọ́n máa dáàbò bo ìmánu wọn lójúṣe náà láti wọn sọ pé alẹ́ mìíràn ìmánu ìtìjú gan látara ìmánu ni ó ní alẹ́ wọlé ìmánu kọ́rọ̀nà jẹ́lá ìmánu àti ìtìjú wọ́n so pọ̀ mọ́ra wọn ni tọ́kàn bá ti bọ́ èkejì ọ̀fọ̀ lọ títí jù bá ti kú ìmánu ọlọ ẹ eh, èmi ọmọ ìjísòro ọ̀nà òdì pé ń tú sọ sórí ni ó di pé kí ni ṣùgbọ́n àà ah, ah, eléyìí ọ̀tọ̀ sí mi lọkùn ọkùnrin náà wo ní òjò pé ah, ìyàwó tèmi kò lè rí báyìí ní tí wọ́n mọ̀ sọ yìí máa ń níwọ̀n tí wọn ò fi ní dìdàkudà nù tó bá di pé bó ṣe gbàánu à ẹ̀yin náà lè lọ́wọ́ ẹ̀yin náà lè rọjò so gbogbo eléyìí wọ́n gbọ́dọ̀ sọ ó lè bọ̀ kàlà tá a ní ó gbé bóòlù nǹkan ṣe múra àwọn tí wọ́n kọ̀kadà oríṣiríṣi yẹn ni wọ́n ń sọ wọ́n máa ń fẹnu sọ à òun fẹ́ ní fílì òun fẹ́ mọ bí wọ́n ṣe tẹ bírèkì kó lè bá a dá yà déhùn. ara ọ ṣe àti à ẹni tó ti gbogbo kó tó ọ̀kadà kí ni tó respect that ọkùnrin tí ń gun gan yọ gbọ́dọ̀ máa bá wọn fọpọlọ gun àtẹnu àti gbogbo ẹ̀gún àìjẹ́ bẹ́ẹ̀ kò ní gúnlẹ̀ dáadáa kásẹ̀ tó wá mọ̀ sọ obìnrin àbáwọ so gbogbo eléyìí lèèyàn gbọ́dọ̀ sọ kó téèyàn bá dẹ ti sọ Allah subhanahu wa ta'ala man yattaqillah yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib so ntẹ̀yìn jìyà fún kì í tọ́jọ́ ntẹ afárá ṣiṣẹ́ fún ìpẹ́ lọ́wọ́ ni bá bá fara ṣiṣẹ́ fún gbàgbọ́ wa kádẹ́ jìyà fún ìtẹ̀lé òfin ọlọ́run ọba ọlọ́run ọba ò ní gbé wa ń jà ọlọ́run bò dé ní dá sí ọ̀rọ̀ wa ní dídá sí wípé kókó ayọ̀ nínú condition àbá wa ah bó ṣe wà ní táwọn bá lọ bẹ́ẹ̀ ọmọ bá lọ bẹ́ẹ̀ nǹkan kan ò ní yàtọ̀ ọlọ́run bá kọjá kí tí ọ yàtọ̀ sí dáadáa. wọ́n ní pé àwọn èèyàn kan máa ń sọ pé bí wọ́n fẹ́ sin òkú síbi kan wọ́n tí wọ́n ń gbé sàrí wọn kan òkú kan kò wá jẹrà wọ́n máa fẹ́ sọ pé bí ẹni lẹ́nu yẹn ṣé bó ṣe ní ilé ọjọ́ bẹ́ẹ̀ nígbà tí flood ṣẹlẹ̀ Madina láyé ọ̀kan nínú àwọn ọba tó lè ti jìnnà sí àsìkò òjíṣẹ́ náà sílá àrùsílà nìkan ọfẹ́ máa wú òkú àwọn ṣùwádà Uhud ọba wa gba ààyè. ó ní káwọn àfáà ó fi lọ̀ wọ́n sáwọn lè kó àwọn òkú wọn kó lọ síbòmí níbi tí ó ti ní ìdáàbòbò àwọn àfáà ni ó ṣe ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe bí tí wọ́n ti ń ṣe òkú tó ti kú tí wọ́n ti sin láti bí nítòjọ ọgọ́rùn ọdún sẹ́yìn lọ níbi tí wọ́n ti ń wú wọn tí bíi. Eh, ọkọ tó kan ìka ọ̀kan nínú wọn ó yìí ń ṣẹ̀jẹ̀ àwọn afa kan wá mú wọn wá ṣe kíyàs lórí rẹ̀ wípé bó ṣe jẹ́ pé ẹran àwọn ànábì ọlọ́run ọba ìjẹra nínú sàárè bó ṣe wà náà ni ó ṣe wà wọn wá fẹ́ ṣe ilẹ̀ háàkù wọ́n fẹ́ so ẹran a ẹni rí náà ara àwọn ẹni rí náà bẹ bọ́dọ̀ kò sí násù kì á sùn sòrò ó ṣe násù a yẹn jù rẹ̀ kì á sùn yẹn sòrò ó ṣe bọ́dọ̀ gọ̀ọ̀rọ̀ tí sábà máa ṣẹlẹ̀ wọn bá wà bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ ni kọ́lọ́wọ́n ọba má da ẹ ara wa sí nínú sàárè torí ìyá bó sì dá tìṣúra náà àtàwọn tí wọ́n bá jọ ọmọ tiẹ̀ wá ọ̀kan nínú méjì náà ni ó jẹ ó lè jẹ́ ipò ọlọ́run dá ó fi láti fi jẹ́ pé kíyà rẹ̀ ọmọ yanni istimraru tajaddudul azab ó dẹ̀ tún lè jẹ́ pé istimraru wa tajaddudun ni'ma so kọ́lọ́run fi tilé máa ṣe tiwa pọ́sọ̀ wọ́n ní ṣé táwọn bá ń ṣe zikiri nígbà tí wọ́n mú ṣe kútùbà lọ́wọ́ ṣé jùmọ̀ wọn bàjẹ́. a kì í ṣe ádàbù juma ṣé máa mú bá ti ń ṣe kútùbà lọ́wọ́ tó bá ti ṣe sálámà tó ti gorí mímbà gbogbo ọ̀rọ̀ dákẹ́ tí máa ti ń sọ̀rọ̀ ti ń sọ lèèyàn máa tẹ́tí sí zikiri mi ò tún sí mọ́ gbogbo àsìkò ló ní zikiri rẹ̀ zikiri tàsìkò ó ní istima kéèyàn máa tẹ́tí sí ti ìmáàmù ṣe. jazakumullahu khairan wọ́n ní pé ṣé àwọn lè fún òyìn ló ń jẹ lẹ́yìn ládàrí máa bá òkú àwọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. jazakumullahu khairan. náà pẹ́ẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀ ẹ̀ ṣe sínú ọkàn.

نعم كما أنت تريد أن تستأجر الآن عون الله إن شاء الله ويا ذا البيت غرف نعم، غرفات هل يجوز وهذا شك زوجة في هذا البيت زوجته تعيش في البيت وأخوه الصغير قل بلى آه. نعم يعيش في نفس البيت نعم لكن في غرف مختلفة نعم لما الزوج يعني يكون آه تكون في نعم. غرفة والأخ صغير أيضا أو الكبير يعني يعيش في غرفة آخر هذا هل هو جائز؟ هل هل هل فيما بينهم اختلاف؟ لا هذا يكون في غرفته آه. وهذه تكون في غرفتها والمعاملة فيما بينهم لا تؤدي إلى الاختلاف لا المعاملة معاملة شرعية الحمد لله Jazakumullah khair. Jazakumullah khair. Now, uh, wọ́n uh, ìbéèrè tí a fa béèrè wọ́n ní pé ṣé tí ẹnìkan bá gba flat tó wà sí bóyá ẹ̀gbọ́n ọkọ àbí tó dẹ̀ níyàwó tó wà sí ẹ̀gbọ́n ọkọ àbábò ọkọ tó jọkùnrin tó jọ ń gbé wọ́n ní ṣé uh, ṣé ó wà náà báyìí ṣé kí wọ́n béèrè pé ṣé ìkìtìláàtì yẹn pé ìlú lọ lọ́dọ̀ ọ̀pá obìnrin àtàwọn ọkùnrin tí wọ́n jẹ́ ẹlẹ́dọ̀ ara wọn tí ó máa ń ṣẹlẹ̀ wọ́n ní kò kí ń ṣẹlẹ̀ so ṣégun ni ìgbà láyé wà kí àbúrò ọkọ náà. torí nígbà náà agbára òsì adẹ́nfẹ́ ìdẹ̀kùn níwọ̀ntúnṣe fáwọn ọ̀lẹ́ wa toró ní ọgbọ̀n wo ẹni dùràfà ẹ bá ń bójú táwọn ọ̀lẹ nínú yín innama turzaqun wa tunsaru bi du'ai du'afaikum ntọ́lọ́wọ́n bá fi ń pèsè fún tàbí tí fi ràn yín lọ́wọ́ làdúrà àwọn ọ̀lẹ́nu ta ló lẹ jù nínú àwọn méjèèjì ló fi jẹ́ pé kéèyàn wá ààyè fún wọn àkọ́kọ́ tí òfin ní kó nira bá ọfẹ wẹ̀ ọfẹ pọnmi ọfẹ sùn ọfẹ ṣègbà ọfẹ ṣàwò tí òfin ní rí nira lópin ìgbà tó ń bá ti ń lé eléyìí ọlọ́run ọbọ̀ ọmọ sànú wò náà ṣùgbọ́n à. Ah, ètò ìlérí nù kò sí mùsùlùmí máa ń ní standard torí kọ́lọ́wọ́n bá ti fi standard múlẹ̀ ó lè má tóbi lọ títí but kọ́ jẹ́ pé ó ó pọ́nyàn lé ó bu ìkúnyà mùsùlùmí gbọ́dọ̀ lélẹ̀ àwọn méjì náà owó àwọn méjì ló lè gba flat sotí yé báyìí nìyí fine àmọ́ bá fẹ́ ọ̀kan wà náà kejì wà bẹ́ẹ̀ tó flat mẹ́rin ní àgbà kitchen wà tó tó reasonable wọ́n plan rẹ̀ pẹ̀lú payọ̀ náà bá àwọn obìnrin wọ́n lè lọ kitchen papọ̀ ọ̀dà àwọn ọkùnrin torí pé oríṣi mahram yẹlẹ wọ́n wọ́n ń ṣọ́ one wọ́n move? mú àtàfẹ́ mọ́kànlélọ́kọ̀ wọ́n ṣẹlẹ̀ náà wọn máa tó láàbò wa tó jẹ́ pé wọ́n dáhùn agbára oṣù wọn pa ó pọ̀ wọ́n ṣe tààlẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ ọ̀kan ọ̀mọ bí ìyàwó kejì ṣe rí èkejì tó bá yẹ pé necessity wa ìyàwó ọ̀kan lọ sọ́sọ́dọ̀ yóò arrange yóò ṣe ìgbìyànjú yẹn yóò ṣe gbogbo ẹ̀ kọ́ mọ bó ṣe rí so gbogbo ẹ̀ kọ́dá lórí là ń fi ń béèrè lọ́wọ́ afá yìí pé ṣé ìṣe gbọ́ wọn ẹ́sítíláàtì wọn rárá wọn ṣe mixin ṣàjọṣepọ̀ wọn ṣé wọ́n ń páyà ọlọ́run ọba wọ́n ń ṣọ́ká ìdàṣẹ́rẹ́ à because gbólóhùn pé ìmánì yìí lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ ni ọ wà nílò tọ́ ṣùgbọ́n àwọn kankan gbọ́dọ̀ wà ń tàtí ọ̀tọ́ka sí rẹ̀ ẹni tí ò kírun wọ́n bi léèrè oní ìmánì ìbílẹ̀ wà á gbà lóòótọ́ ṣùgbọ́n nǹkan kan ni atọ́kùn yìí máa ní kí ni ògóńgó rẹ̀ irun ẹni tí kò gbogbo nǹkan ló lè wọlé tọ̀ láburú ó ti sọ fọlọ́wọ́n báyìí gbogbo àdáwò máa gbé bọ̀ ọlọ́run bó dẹ̀ fi ṣe pẹ̀kín rẹ̀ kí pẹ̀lú rẹ̀ lójú lójú lójú pálí ṣùgbọ́n ń kí níta ń kí ọ̀bọ̀kẹ́ náà ń bọ̀ bá ẹsẹ̀ ó múlẹ̀ ńgbà wá sí papọ̀ ẹsẹ̀ ó múlẹ̀ yọmọ ada o so àwọn òfin ẹ̀sìn ṣẹ̀ríà ó dáàbò bo tinú ni kí tinú ọmọ bá bàjẹ́ so agbọ́dọ̀ mú agbọ́dọ̀ tọkùnkùn lórí rẹ̀ ó lè sàlámà ìyàwó rẹ̀ fún ẹni tó fi jẹ́ pé tọ́ba ti mọ̀ yí pé ìyàwó tòun ò ní sí ńlé kò ní wọlé kí wàhálà má bàa ṣẹlẹ̀ so bí ó ṣe máa plan yẹn láàrin ara wọn yẹn tí ó fi jẹ́ pé tó tí wọ́n bá dúró lórí eléyìí ọlọ́run ọbọ̀ kẹ olúkálukú ní kẹtọ́là tí wọ́n lè dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n díẹ̀ tọ́lọ́run bá bá fún ọ tó o bá lò ó ní lílò páyà rẹ̀ ò lè ní rí ò lè rí ìtẹ̀síwájú ṣùgbọ́n ó fún wọn ní nǹkan kan ètò yìí fún wọn nù ntí ò fún wọn kò ní bí ọ léèrè kíkọ àròjọ lórí rẹ̀ ètò fún wọn tí ẹ lò lọ́nà tí ń fẹ́ ná tó o bá lò lọ́wọ́ ó fi ṣe àtẹ̀gùn láti fi bẹ̀ yí pé bá ń bùkún mi ọlọ́wọ́n sá bùkún fún ọwọ́ lórí dáadáa. ìdásùnmọ́lá ọ̀fẹ́ rẹ̀ tí wọ́n béèrè béèrè wọ́n ní pé ọkọ àti ìyàwó tí wọ́n fẹ́ súnmọ́ra wọn ṣé dájá ní kán bu ara kán wọ aṣọ ni wọ́n ṣe aṣọ lẹ̀ wọ́n ní ṣe padà ní kí ni ṣẹ̀dí lórí ilé. ká kúkú bá wọn tún tún question frame ṣe pé ọkọ láya lè rí òwò ara wọn àbí ńgbà tí ó ṣe wíwọlé lẹ́tọ̀ọ́ siriri ní ọ̀wà jẹ́ ìwọ̀ nígbà wọn béèrè lọ́wọ́ nínú Aisha lára ní à èmi jọ máa ń wẹ̀ n'i nípa ní o wọ́n máa ń wo tèmi wọ́n máa ń wo tèmi ibi tí tó bá fọ́ bò mí máa ní ìtùbù ti pọ̀ ń bẹ̀rù pé lè yáàni ìgbádùn fún wa bí mùsùlùmí òun náà ni ká jẹ halal ká mu halal ká wọṣọ tó da, ká gbélé tó dáa ká dẹ̀ níyàwó ká súnmọ́ àwọn obìnrin wa. tí ààlà tọ́lọ́wọ̀n ọ̀bọ̀ pa téèyàn bá pa yóò ní wàhálà. ààlà kò sí ibi tí ọkọ ò lè rí lára ìyàwó rẹ̀ kò sì síbi tíyàwó ò lè rí láàrin ọkọ rẹ̀ ntójú èèwọ̀ ni wípé ibi tọ́lọ́mọ ọba ò sọ pé kí wọ́n wọlé wọn ò gbọ́dọ̀ wọlé ń bẹ̀ but tọ́ba lẹ́yìn ibi tí ọlọ́mọ ọba ṣe léèwọ̀ yìí gbogbo nǹkan lára àwọn méjèèjì náà lè explore láti fi ṣe àlékún ìgbádùn láàrin ara wọn eléyìí máa jẹ́ kí fẹ́ẹ́ rinlẹ̀. eléyìí ihe ma jẹ́ kí wọ́n pé ṣe ọlọ́kọláya nìkan máa yóò di tẹ̀gbọ́ntàbúrò rẹ̀ wò tọ́jẹ́ wípé wọ́n ní ìdí ẹ̀ láti fi jẹ́ wípé ìdàgbàsókè ọba àjọṣepọ̀ wọn kò sí tí ò lè kò sí kò sí tí ò lè bá sọ kò sí tí ò lè tá àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ tó jẹ́ pé àwọn tó bá fẹ́ ṣègbéyàwó yabni náà tí àsìkò bá ń tó ẹ̀kọ́ ń bẹ yóò wà lórí rẹ̀ lọ́tọ̀ torí ọgọ́rọ̀ míì ibi tí wàhálà ti ń bẹ nù ntọ́nà wọn fàlà tí wọ́n ti fàlà sí nítorí kí ni ọ̀sẹ̀ yọ dá wàhálà àwọn ibi tọ́lọ́wọ́n bá fa àlà sí wọ́n ti já àlà ń kó ìbéèrè tí wáyé bí wọ́n sọ yìí pé òun ọ̀gbádùn kankan tí ọkọ wa ní ara òun fẹ́ máa súnmọ́ ìyàwó òun lóyún ibi tọ́lọ́wọ́n ọ̀bọ̀ permit ní ojú fúrọ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ṣe sọ̀hánà. kò sẹ́nìkan tó lè ní interaction fún ìbáhùn pẹ̀lú àyàfóhùn so látàrí yìí orí ọmọ tanná lẹ̀ ní bí wọ́n ṣe explore ara wọn gbogbo gbà ṣùgbọ́n tó bá di yẹ pé ntí ọlọ́run ò fi ṣe gàgà wọ́n ti fi ṣe gàgà rẹ̀ wọ́n ti sora wọn kọ́ kọ́lọ́run fún alágbọ̀ yìí. jazakumullahu khairan. wàhálà sàn àtàlà wàhálà sàn ọmọ ìyá kan kan wà tí ọlọ́run ní ò ti yé láti níbẹ̀ pẹ̀pẹ̀ ọwọ́ àwọn kèntè ló nábì sí bàbá yìí sì wá jẹni tí ọlọ́run ń kùn ní dúkìá ayé púpọ̀. ó sì ti rin ìdòwò ti jinlẹ̀ sínú ẹ̀sìn àwọn ọkùnrin yó àti ìyá àti bàbá. ìyá bàbá àti bàbá ìyá àti bàbá. ṣùgbọ́n àlọ́n ti náà ìgbà tó wọn wá délé ìwé ọlọ́run ní kí ó bọ́ sọ́wọ́ àwọn tọrọ yìí wá gba ìsìlámù. ọ̀rọ̀ yìí wá yé débi kó ń ṣe súnà dáadáa. Ah, ó sì ń gbìyànjú lórí bàbá yìí àti ìyá tó kàn sí ẹ bá wọn ṣe ṣùgbọ́n wọ́n ta fún wọn lé pé wọ́n ti rí wọ́n ti rìn dòdà dára sínú ẹ̀. ọlọ́run àsìkò wa ó wá ó wá fa ìyapa láàrin àwọn méjèèjì ó ń ṣe dára sí wọn but ó kò lè bá wọn ó lóun fẹ́ kó kúrun lé tàn bá ti tàn bá ti gba tí òun fẹ́ kàn máa bá ṣe kò gba owó lọ́wọ́ wọn. ara kò lè ṣèyún torí wípé ẹ̀tọ́ tí wọ́n ní lórí rẹ̀ òun ò ní lórí wọn. bọ́bá yẹ pé bàbá lọ sọ fún ọmọ wípé wá tọ́ ọba ti sẹ̀sìn ọ jáde ńlẹ́ ń bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ tàbí yà ṣùgbọ́n kọ́mọ sọ yìí pé ìkókó lè rárá ọ̀rọ̀ yìí tọ́ba ti dà báwọn ntí ẹ̀sìn tiẹ̀ dúró lé lórí òṣùlù ẹ̀sìn yìí Kajajo juu kukajoshe mwanakasha ndoni. Amru basit. So di báyìí nìyí. Tí wọ́n bá ń ṣe mọ̀nàkọ́ṣà tí yóò yìí mọ̀ fún ọ Sóòrè ń tọ́ ọ bá ṣe mọ̀nàkọ́ṣà tó tó tó tó tó jẹ́ kí ọ mọ̀ wípé bùtùlù ni tó gbé dání ó lè mọ̀ fi hàn ṣùgbọ́n ọkàn rẹ̀ ó ti máa dá tọ́kàn bá ń ti yìnrìn tí ń bá ń ti yìnrìn díẹ̀ báwọn díẹ̀ díẹ̀ yóò máa bẹ̀ látara àkọ́kọ́ bó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe ìsìláàmù nínú kò burú máa ṣe nǹkan rẹ lọ sọ̀rọ̀ pé ó ti ó ti ń balẹ̀ ẹ bọ́ díẹ̀ díẹ̀ nù nínú ẹ̀sìn tí ọ̀ bá a ṣe ṣe bá a ṣe ṣe nù lójú ọ̀nà ẹ̀sìn tó jẹ́ pé ó superior sí ti báwọn ṣe mọ̀ sí ń bọ̀ báyà gbogbo òṣèṣe ó ti fẹ́ di tẹ̀sìn kálímà ni ó kù so ti yé báyìí nísìnyí muhammad àti máa ń ṣe pẹ̀lú wọn látara bẹ́ẹ̀ àti wá fà wọ́n wò yóò rọrùn ṣùgbọ́n ọba fẹ́ bá wọn lagidi òbí ò sí bá lagidi òbí èsè díyàn bá lagidi pàápàá olórí èsè díyàn bá lagidi pàápàá ọkọ èsè díyàn bá lagidi ètò ọlọ́run ọba bó ṣe tò àwọn wọ̀nyí wò èsè díyàn bá lagidi ló fi jẹ́ yí pé ẹni tí ó bá sọ pé òun ṣe kúrú jalè fukam yọkàn ọkàn fẹ́ fi àlìjẹ́nà rẹ̀ ó fẹ́ fi pàǹdété ni ìyàwó tó bá fẹ́ sọ fún ọkọ yìí pé èmi ò jí sòrò òjíṣẹ́ náà àzọ́là ń fi tètè tẹ́ máa là wípé ó wà jẹ́ nàtúkì wà láàrókì ó wá pé wọ́n ṣe àlìjẹ́nà rẹ̀ nù nínà rẹ̀ nù bẹ́ẹ̀ náà sì ni ọmọ tó bá ní òun ọ̀ ta tán pẹ̀lú àwọn òbí òun òbíùsẹ̀ ní ọ̀tá tán pẹ̀lú rẹ̀ ó ní wá tí wà lédè yìí kí ló fi kún ó ní wàlàwò wà ín àmàrà ọkàn àǹtàkùrújà láwùmá ní dùnìyàká fàkùrújì láwùmá subhanallah tọdún bẹ́lẹ̀ ó ní bọ́ fáwọn òbí rẹ̀ méjèèjì o tọ́ wípé wọ́n ní kò tiẹ̀ jáde láyé fáwọn jáde láì fún ọ èyí ni wípé tí tí wọ́n bá ní kó o ṣe ó lè débi wípé wọ́n gbé eléyìí ọgbẹ́ mi lọ ó tẹ̀ tara bọ̀ náà ó tara bọ̀ náà ó ní sọ wípé à rárá o bàbá yìí ṣe ń déyìn àṣọ wípé à èmi ò lè ṣe o ọgbọ́n náà ṣe ń wàlá tó lọ́wọ́ ma ó fún wàlá tẹ̀ náà rò wọ́n kí ló tún wá fi kún wọ́n ní wàkú lọ́wọ́ ma kawlan karima subhanallah so gbogbo orú nǹkan báwọn yóò fi pọ́n wọn lé tí ó fi di wípé àkíran àti mọ́ àpèjúwe wa ọmọ ẹ̀yà wa kan báwọn kódà kìí ṣẹni tí èèyàn lè ro kan rẹ̀ sí pé yóò ṣe bẹ́ẹ̀ sáwọn òbí rẹ̀ torí kò gẹ́ta ṣùgbọ́n gbọ́n àwọn sọ fún yín pé wo ìyá tó kú iye o ọ̀ọ́dọ̀gbọ́n sí ni o ó fi muamalat tayyiba ó fi páyà yẹn lórí dé pé ìyá òun wá abilé rè pé kí ló ń fẹ́ náà ó ní tẹ́gbà islam ni mò ń fẹ́ àwọn onígbẹ́ni sàn orí wí ó tún sọ títí títí títí títí àtẹ̀yà tí ń fẹ́ máa dágbére ń bọ̀ ẹ ọdún nígbà òun ní nǹkan báyìí òun ní nǹkan báyìí òun ní nǹkan báyìí tí ẹni gbàgbé ó ní ilé jogún yìí ó ní kí ló wí ilé jogún yìí ó ní ẹsẹ̀ wọn papọ̀ ó ní ẹ́ àkírà ọgbà kálímà ọ̀sẹ̀ yẹn ló láyé. so ọ̀rọ̀ wọn gba pẹ̀lẹ́kùtù dọ́à àlàyé muhammed atọ́jú náà. ntí ibi lọ gan nìyẹn. na. bàtí bàbá yìí wa òkú parí síbi tí sọ déhùn. na. bàtí ọlọ́run wa ní kí nira fẹ́ dé bá bàbá yìí ọlọ́jọ́ ti ń bọ̀. ó lọ́n kura pé bóyá òun ni wọ́n yẹ àìsàn yìí. bẹ́ẹ̀ wọ́n á pe ọmọ yìí. na ọmọ òun àjọ gbé mọ́tò rọ́mọ náà ti jáde ó ti kó náà ń gbọ́n wọn àjọ gbọ́ra àwọn inú lọ́rọ̀ ẹ̀sìn yẹn hmm. bàtí òun ti kásì ni ó bí òun nìkan bí òun bàbá yẹn bí. Hmm. so ọ wá pe ọmọ yìí pé òun ti ń gbòkó òun lè má yí kìíní hmm. òun sì nífẹ̀ẹ́ rẹ̀ òun nìkan làwọn bí. tó ọba ó sì jẹ́ kó bàbá máa fún òun lè jogún lóòótọ́ lóní bàbá wa sọ fún pé ó nílé epo kan tí ó ti fo orúkọ ọmọ yìí ló fi ló fi sí gbogbo àwọn dọkúmẹ́ntì. ó lè gun láyé kó tó lọ. wá ní àwọn ètò àwọn nǹkan tó ń fi lẹ̀ ìbò ṣe gbogbo ẹsẹ̀ tó ń fi lẹ̀ hmm. ọ̀pọ̀lọ̀ fojú tó tó ọ̀bá ti fojú tó gbogbo ó sà fi èpè tẹ́ hmm. pé gbogbo ń tọ́nba tí wọn náà bá dálẹ̀ wo yóò sà ó sọ ó sọ bẹ́ẹ̀. Hmm. ó ní kódà ìyá rẹ tó jẹ́ ìyàwó ìyàwó ọ̀pọ̀lọ̀ jẹ́ kó kó ní kó ní kọ̀ọ̀tò ojú bàbá yìí wá sọ bẹ́ẹ̀. ó bùn. bàbá yìí ti jáde láyé bẹ́ẹ̀. ó bùn. ó bùn ó kò bùn. ntí bá ntí bá ṣe ni mú mi kò lè jogún ẹ̀ bọ̀ ó lè gbọ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ yáàni harb lélẹ̀ ogun ni kẹ́dà ète ni ète lọ́gbà tí ọba wọ bíi ìbòmí torí èyí ké ń kọ́gbọ̀ èyí lágbọ̀ọ́ yẹ kọ́gbọ̀ problem tó ní gan nìyẹn gan nísìn. ọgọ àǹbájà nísìn. ó kì í ọlágbọ̀ yìí ṣùgbọ́n wọ́n á gbọ̀. ó ti wá wà nípò pé ọlágbọ̀ yìí nù. bùkátà ti kọ àwọn ẹrù yẹn ti wà lọ́wọ́ yìí sìn bàbá ti jáde láyé. bẹ́ẹ̀ni. òun ò sì lè jogún. ẹ bàbá yìí ò kún un náà kò sọ pé òun kún un lọ ní ọ̀dà. ẹ kò lè jogún nípa wípé yóò ní ìpín wípé ìpín tógún ni so di yẹn ní sìn but ó lè ní fáyidà wípé nǹkan bàbá mi ní tèmi ni something of that nature ó kún wípé ká pín wípé ìpín tiẹ̀ ní ṣíà rẹ̀ ní pàṣẹ́ntéèjì ní kò ní jẹ kó lè jẹ yín ọjọ́ ó lè gbọ́ rẹ̀ ó lè gbọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ náà náà náà lórí inheritance pé the fraction ti kò hmm. tó ẹgbẹ́ ó kéré sí àbójú lọ. iná ìdáǹsọ gan náà sọ yìí ìdáǹsọ gan-an náà. dáàsọ gangan ni dáàsọ gangan ni tó di yẹ báyìí ní sọlá wọn ni báṣẹ pọṣẹn yẹn kò lẹ́tọ̀ kò kò is not is a eh, but ebun ẹpín ti eri pé to o mú nǹkan báyìí lo nǹkan báyìí ó lè but opportunity wa fun opportunity tó wa fun ni pé màmá nígbà tó yẹ kó nìkan ni màmá bí òun màmá gan ó nífẹ̀ẹ́ lé lórí ẹ̀yin lẹ́ni nǹkan yìí èwo lẹ́fọ̀ mi ń bẹ̀ sódì yẹn báyìí ni nǹkan ìjẹ́tọ̀ ọmọ ti bàbá kọ́mọ́ láìra ẹ fún mi ní tèmi títẹ́ ẹ bá bùn mí tẹ́ ẹ bá bùn mí o mo lè bá yín mójútó ìyàwó yòókù ọ̀ṣẹ̀lẹ̀ náà rí ṣe ìyáàlì ìyá yẹn sọ pé ìwọ náà ló ní gbogbo ẹ̀ ó ní rárá ẹ jẹ́ ń gbọ́ ó ní ọ̀dà mo fún ọ ní gbogbo ẹ̀ torí ìyá náà ti dàgbà so ó ti bọ́ sọ́wọ́ Na padà èyí kí ó kọ́ gọ̀ èyí yá ni gbogbo ọpọlọ ẹni tó kéwú máa ń ọmọ ń ṣiṣẹ́ ń gbogbo kódà wọ́n bá sùn. Sáwàlẹ́kùn. tí bàbá lòun ti fi orúkọ rẹ̀ fi dáwọn nǹkan wọ̀nyí lẹ̀ ṣé hmm. kò bọ́ sí pọ́ ẹ̀gùn fún ọmọ yẹn. ọ bọ́ sí mo bọ̀ bọ́ sí mo ti bọ̀ ní nǹkan yìí tiẹ̀ ni ìyá ọ̀dẹ̀ protest rẹ̀ ní kàtó tẹ́ bí náà. salamu alaykum. wa aleykum salaam. question mi ni pé hmm. salamu alaykum anabi sọlá ọ̀nà sọlá pé ìwọ̀dà lè fún ọmọ ya wa tó máa ń sọ̀rọ̀ ní pé káàdá kí nígbà tó máa ń sọ̀rọ̀ so asalaamualeykum. asalaamualeykum warahmatulah. ìyàtọ̀ yà nínú gáréjì àti àrùjà àti mọ́ṣáláṣí wọn náà ka fọ́ọ̀kùn àrí. asalaamualeykum. Eh, mo fẹ́ béèrè nípa ìkìtìmọ̀ tí àwọn ọmọ ya wa lọ tí. ó jẹ́ pé ó ń pèpè sí ní pèpè tí èèyàn lérò pé àbíò náà tó wà ní ara orígun Islam so ǹjẹ́ tí. gbogbo hizb gbogbo àwọn tí wọ́n bá ti ṣe hizb hizbi ẹni ìjọ gbogbo wọn ní ẹni rú pèpè báwọn wàá nana aṣọkọ anáwó gbéra wà tọ́lára wọn nana aṣọkọ fèrè rẹ. kò sí tàbí ṣùgbọ́n ibi àdádálẹ̀ ìṣìnà ni tó bá ń gbọ́n táwọn subhanallah ọmọ òbí ṣé mùsùlùmí ti sọ lé pé hajj rẹ ò lè wúlò àfi tó bá rún nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn fẹ́ sọ rún nǹkan tó bẹ́ẹ̀ béèrè kí ni tẹ́yìn tó kù ṣe gàgàgàgà ń o ti pín ó ti tẹ̀mà ẹni tí ò ní nǹkan ò lè fún yà tọ́ba ti di wípé tí ọlọ́run bá fi rójíṣẹ́ náà sàásìlám òtún ọtẹ bá tì lọ́rùn ó gbé nǹkan kan jáde tó jẹ́ pé yóò máa takò ńtọ́lọ́run fi hàn tọ́ dẹ̀rò pé ara rẹ̀ ni ara wa ló fi sọ yí pé kùlùbíra ló sọ pé dọ̀là ọ̀kùnrin dọ́là ló sọ pé fìlà tọ́ba ti rọ́ ntọ́ dáa ni wọ́n máa wò sí yọ wà á máa gbalẹ̀ ní gbígbalẹ̀ tó jẹ́ pé ntọ́lọ́mùfún jíṣẹ́ lára sálàmù gan abẹ́ rẹ̀ lọ́ọ́ máa sọ pé ó jẹ́ ṣùgbọ́n ọ́ máa fi para ọ́ máa fi tẹ̀ dànù bídà sọfíà bí tó ṣẹlẹ̀ náà àyà wọn ló ń tọ́jú ọmọ wọn sí ni ó bá fọ́ tàbó tóyẹ pé tá a bá tú kẹ̀kẹ́ tí àwọn àṣesí wọn dálé lórí ọ mọ sọ pé hali yẹ kó mùsùlùmí àdá ṣé mùsùlùmí lè sọ ọ́n náà yìí ana láàṣùkú àná àdá ìṣèmá bìdá ọ̀dọ́rà máa ṣe kẹfẹ́ rà. Tẹ̀lọ́pọ̀ náà kẹrẹ. Àwọn ọmọ ya lóbìnrin kan ní pé ẹjọ́ báwọn làwọn ṣe lè hákùrà sórí gbà pé nígbà tí díìtì àwọn fẹ́ tó ọmọ àwọn fẹ́ ṣiṣẹ́ ilé wọn bẹ́ẹ̀. wọlé kò sí lọ́wọ́ kò sí lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó ti ṣe gbogbo ẹ̀ ní rọrùn bí díìtì àwọn afẹ́ tọ́ ọmọ ẹ fẹ́ ṣe gbogbo ẹ̀ wà ń bẹ̀ yìí ẹ̀ ń jáde lè ṣe àwọn kankan ẹ̀ ń ráàyè jáde lè ṣe àwọn kankan. ụdị alobi alobi lọ bí à ń lọ bó ṣe hour kan ni nínú twenty four hours bó ṣe mẹ́wàá lórí ha nínú hour kan sọdí yé báyìí nìyí bọ̀dọ̀ ó ní ìdí mùwásọ́bà àti mùdáwámà àti àkùránì ọ̀rọ̀rùn kò kò tó àti ṣe mùrọ́jà rẹ̀ mùrọ́jà gan ni mọ̀ráyà ni wàhálà tọ́ba fílẹ̀ lọ́sẹ̀ kan ní ìsìn orókó ìwà ń bẹ̀ ni tó dìgbà tó máa ń gbé yóò rí i pé yóò fọ ẹyẹ yóò fi di ẹ̀jẹ̀ lẹ̀ ráì ó pè é kí ní òsì ń bẹ̀ ó tún á afresh kùránì nù kùránì bọ̀dì ń <laughs> so plan time lè yàn plan alhamdulilah instrument wà lóríṣiríṣi mp4 the latest one tí wọ́n ní tó yẹ pé ó ní Quran mẹ́wàá lọ́wọ́ à ń bẹ̀ tó yẹ pé ó wà ní facility tó yẹ pé wọ́n máa repeat yóò máa repeat yóò máa repeat ẹ̀ tó máa lè tó bá fi fa àyà kan ṣoṣo tó fa ní forty times àṣetánì tí ń jẹ́ yẹn ọgbàgbé yóò sálọ yóò rí yóò wọlé tí ó bá lọ forty times ṣe hundred times tí ó bá lọ hundred times ṣe ní two hundred times tó fi ṣe láàrin ní wà nù. tọ́ba ti di ipò breakthrough òun rí ha òun òun fi ń ṣe mẹ́nu nínú kínní rẹ̀ nínú daily work rẹ̀ bí arẹ́bí àwàdà yóò kàn di àṣà ni ìwọ ní orí pé tó ti di kọ́ọ̀rì ṣùgbọ́n súkẹ́súkẹ́súkẹ́ kò lè lọ́bi kankan súkẹ́súkẹ́ kò tẹ̀ lè lọ́bi kankan tọ́ ọ bá fi gbogbo ara rẹ̀ lẹ̀ fún kéwú ó rí díẹ̀ mú bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́ ní kó ṣe súkẹ́súkẹ́súkẹ́ Eh, ẹ̀tàn ni ònyìnrí kankan mu ọ̀kadàgbà ni ó rí i àfihàn àwa náà lọ lé kéwúrí lọ́mọ̀ sọ. jazakum allah khairan wọn ní ẹdáfẹ eh, ṣàlàyé àdìsí tó wà lórí kíyàn aṣọwàtú bakora àti alimuran sórí wípé kẹbà ń ṣàlàyé àdìsí. àwọn òjíṣẹ́ náà ṣàlàyé oúnjẹ bóòjì fún ẹni tí ń kà tó ha sórí tí ń kà níjọ́ tó ń nígbà tí òjíṣẹ́ náà sàásùnà ní tó bá dijọ́ gbin dàlùkíámà oòrùn bó ṣe jìnnà tó lókè wọ́n sùn wálẹ̀ tí ó wàá jẹ́ dèndé mẹ́ẹ̀lì kan tàbí mẹ́ẹ̀lì méjì sí ẹ̀dá òjíṣẹ́ náà sàásùnà wa ní oògùn ọ̀wà abolúkálukú ní òǹdíwọ̀n sí ọwọ́ rẹ̀. òógùn ẹlòmíì dé gìgísẹ̀ tẹlòmíì kókósẹ̀ tẹlòmíì ojúgun tẹlòmíì orúnkún tẹlòmíì bàràbàràdì tẹlòmíì ogun rẹ̀ ó de gògóńgò òógùn gbé ẹlòmíì mì tí ó máa nù rẹ̀. ó ní àdàkọ́jọ́ àmàlẹ́ yìí sọ orúkọ orúkọ àwọn ìjọ náà ẹni tí ń ka sóra ha tó ń múlò tó ṣe gbogbo ọlọ́run ọbọ̀ jẹ́ kí àwọn súra yìí ó jẹ́ bòògì lé lórí tí òun ò ní rí wàhálà àjọ náà kọ́lọ́run ọ̀yà ọ̀yà wàhálà àjọ náà. Ah, ah, wọ́n ní pé sọláàtì tẹ̀sídìsà wọ́n ní pé ṣé a lè kí níraka méjì pé ká kí níraka méjì ká sálámà. Ah, mẹ́rin mẹ́rin street. sọláàtì tẹ̀sídì mẹ́rin street báwo ni ṣó sọ́hí àbí ó sọ́hí àwọn ẹ̀rí tó wá lórí rẹ̀ ó fi rinlẹ̀ ó sahih àṣẹ́kàtì dáre. ọ̀kan nínú àwọn ọmọ àyà talib al-ilm qawi ó ṣe tíra lórí rẹ̀ juz'un fi salati tasbih tí khatib baghdadi tó ṣe ó lè tracy rẹ̀ ó wá fàjáde ó ṣe tahlik lórí rẹ̀ ó ṣe tahkik lórí rẹ̀ sheikh mashhur hasan ali ó ṣe tàkíkù rẹ̀ ó kọmọkọ dímọ̀lẹ́ lórí á ọjọ́ àfáà rẹ̀ lórí rẹ̀ torí mọ̀kọ́dímọ̀ tó ṣe gan ọbẹ̀ tó ogójì sọ́fà lórí rẹ̀ yáni tíra tó lágbára ni ó dẹ̀ gbìyànjú dáadáa lórí rẹ̀ bá sí náà ni wípé tá ti ṣe tẹ̀gbẹ́rẹ́sì rẹ̀ ṣọ́rọ́ akáfátíà lẹ́yìn suratul fatiha àfi sura lè subhanallah walhamdulillah wa la ilaha illallah Allahu akbar aka 15 ala ruku takbiru ti ruku tá a bá lọ kò sí lára takbiru 15 tá a ṣe ní ẹ̀yìn sura yìí tá a bá ti lọ ruku subhanallah alazim tá a máa ṣe a ṣe bí mẹ́ta náà. àwọn àmọ́ subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar àmúwa mẹ́wàá tá a bá dìde sami'a Allahu liman hamidah اللهم ربنا ولك الحمد بما وذكاره سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر عاش ميوا ودي 35 اتنا سجدا تبانا سجدا سبحان ربي الاعلى عاش بي متى تاما شنا اوكي سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر عاش ميوا odi di forty five ajoko àrùn àṣe mẹ́wàá ó di fifty five a lọ sí sùjádà ẹlẹ́kejì àṣe mẹ́wàá lẹ́yìn sùnwárùn bí àlàálá ó jẹ́ sixty five ara ṣe mẹwa. ó jẹ́ seventy five ṣe ṣùgbọ́n a ṣe tashahud ní rákà ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ká tó ṣe tàbí lẹ́yìn ìgbà tá a bá ṣe tán tá a bá dìde fún rákà ẹlẹ́ẹ̀kẹta a ṣe bá a ṣe ṣe sí rákà alákọ̀ọ́kọ́ náà rákà ẹlẹ́ẹ̀kẹrin tá a bá ti ṣe tán a ṣe tashahud a ṣe ara wa kò jù báyìí náà lọ. Wa alaikum assalam ẹjọ ṣé cousin èèyàn ṣe maharam èèyàn ni. cousin èèyàn ṣe maharam èèyàn èèyàn lè fẹ́rẹ̀ bí eh, Sayyidina Ali radiyallahu bó ṣe fẹ́ Nana Fatima radiyallahu cousin èèyàn ṣe maharam èèyàn. then uh, program kan tẹ ṣe fún wa ní before Ramadan tẹnipa ma for only sisters tẹnipa ma continue after Ramadan. bẹ́ẹ̀ni àti sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ wo ni first Muharram is there any speciality bóyá ọjọ́ ọdún ni àbí nǹkan ní first day of Muharram tí wọ́n máa dáná àbí nǹkan. rárá kò sí but uh, ntí yọ wà ń náà first ọjọ́ kẹsàn-án twenty six lọ́dọ̀ yẹn àbí. صحيح جميعا اتفقت الأمة اتفقت الأمة على اليوم يوم 26 الحمد لله gbogbo máa wọn fẹnu kò sí pé òní ni ìjọ kẹrìndínlọ́gbọ̀n zulhijja náà tó sùn bá pé amọ̀gbà tí ó jẹ fọ́ tí ó bá pé amọ̀gbà tí ó jẹ ẹ fi kún un.

òjíṣẹ́ náà àṣàlàn sọ pé ẹni tó bá gba àwẹ̀ ẹjọ́ kan ọlọ́run ọbọ̀ àti pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ wọ́n dẹ̀ sọ pé tí mo bá di ẹ̀mí ni màá gba dasfa láti fi yàpá sí àwọn Yahud so a lè gba nine ten eleven ah, inshallah gẹ́gẹ́ bó ṣe wá nínú àwọn ìgbà wa kọ̀ọ̀kan so ntọ́ wa ń bẹ náà pẹpẹ múlú tá a ti máa ṣe náà ni àtọ̀ mọ́ra sí ní ṣíṣe kìí ṣe kó jẹjọ ọdún bọ̀dọ̀ á kàn máa kí àwọn ọmọ wa kí wọ́n gbọ́ yé àtàwọn èèyàn wa rí pé ọdún tiẹ̀ ni bí ọlọ́run ọba ṣe fi lọ́lẹ̀ tí ì ṣàgbélẹ̀rọ tiẹ̀ bọ wípé ọjọ́ oòrùn ọjọ́ ọ̀sán ọjọ́ ogun ojú nǹkan kankan ọdún gidi ni tọ́lọ́mù ọba gbé kalẹ̀ so agbọ́dọ̀ jẹ́ kí wọ́n gbọ́ gbogbo eléyìí pé kò sí sẹrimọ́nì kankan pa rẹ̀ kò sí káyókáyó kò sí gbogbo wọn yẹn kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. wọ́n sọ mi ní pé lórí ìṣáì pé àwọn sísà àpò kí ìṣáì so after the kí ìṣáì tọ̀ gbogbo wọn ti túká àwọn rí pé ìrùn yẹn lékún. kí ni ẹni tó kírun fún ọ yẹn ó wá rántí pé ìrùn yẹn lékún kí ni wọ́n tẹ̀yàn máa fi tọrọ ìrùn yẹn. yóò ṣe wọ́n ṣe sẹ́yìn dàsítàrù ẹ̀yin ò ní wípé wọ́n jókòó wọ́n mú sùjádà méjì wá. àbámọ̀lẹ́kùn gbogbo wa ti túká o. ẹ gbogbo bí tẹ́ bá wà wọ́n ṣàlàyé fún yín gbogbo bí tẹ́ bá wà ẹ ṣe. wọ́n ti kọ́ lé. náà wọ́n láwọn obìnrin nìkan làwọn kì í. àbámọ̀lẹ́kùn wọ́n tó ti lọ lé kọ́ tó yẹ kọ́ wọ́n jì. tọ́nà wọn jì wọ́n sọ fún wọn náà ni wọ́n wà jókòó bí tí wọ́n bá wà yẹn wọ́n wà mú sọ́jà yẹn wá. Inshallah. Àtàwọn ìgbà mi ti sọ. Wa alaikum salam. Second question mi ni lórí ẹ̀kọ́ ti àdìsí kan nípa èèyàn kan ọ̀dọ̀ fún àwọn ẹ̀wọ̀n. Èèyàn kan ò gbọ́dọ̀ fún èèyàn ló ń jẹ ìyàwó mùsùlùmí náà. Mi ti gbọ́. Kan ò gbọ́dọ̀ àwọn èèyàn ló mùsùlùmí ò gbọ́dọ̀ fún èèyàn ló ń jẹ ìyàwó tó fẹ́ mùsùlùmí ẹgbẹ́. Rárá òun ni látàkùn tọ́hámàkà ilà látùsọ́hì ilà mọ̀mìnà wàlà yàkùlù tọ́hámàkà ilà tàkì. má bẹ́ẹ̀ nìkan ṣe ọ̀rẹ́ kò ní kó sùn afọlùgbàgbọ́ òdodo mọ́dẹ̀ fún èèyàn lóúnjẹ rẹ jẹ àfọlùpáyà ọlọ́run ọba ẹ̀ńdọ́ yẹ pé tó bá sọ pé jazakallahu khair. ọlọ́run ọbọ̀ wà dúà tó ṣe fún yóò wò ó láti ṣèdáríjì fún ó fi jẹ́ pé nínú nǹkan tó jẹ́ pé tí nǹkan bá fẹ́ di kàráǹgídá kò yanjú tọba tí ó díẹ̀ tó ṣe ń jẹ try láti pe àwọn ẹni eré àzọ́hírà tí déédéé tí ń gbàwẹ̀ déédéé tó ń àwọn inṣàlá alkarim ọlọ́run ó ṣe yóò ṣe ilẹ̀kùn dáadáa wa náà. asalaamu alaykum wa rahmatulah. wa alaykum salaam wa rahmatulah wa barakatuh. ẹjọ lórí ti hijra yẹn náà. àwọn mọ́sálásí kan wọ́n fẹ́ ṣe ìwọ́de. ìwọ́de. bíi rally. kò sí ní jẹ́ lọ́jọ́ yẹn wọ́n ní ìjáàbò obìnrin. ìṣesí ìṣesí àwọn harakiyun nìyẹn àwọn activist. so wọ́n wá ní ìjáàbò obìnrin wọ́n fẹ́ dáṣọ so ìjáàbò obìnrin wọ́n ní seven hundred naira.